àti bàbá fẹ́ jọ mú nǹkan lẹ̀ ó yá. ó yá ta ló bóyá wọ́n yín tó ní lọ́bẹ̀ òṣòro bàbá. ni. èmi kúrú méje bàyà bẹ́ẹ̀ bèbí balẹ̀ gúlùgúlù èmi gàrẹ́ sọ fẹ́ parẹ́ erékeré. ẹ mo fẹ́ máa ń fà. mo fẹ́ parẹ́. bẹ́ẹ̀ ni mo sọ. ẹ bóyá wọn kan lọ lọ jí ní nǹkan tí mo ti kọ́ ló pé. ọ̀ọ́nà lè kọ́ ní etí ẹ̀ etí ẹ̀ náà lè yóò èmi tí mo dá lápátá tí mo fi ọmọ owó kún lọ́dí àsìkò ìgbà tí mo rẹ́ ní bájà tí mo fa òbí má lè ní òkúta tí tẹ́nu ọ̀gbà dé. erékeré èmi ò lè ọtí tí tọ́ọ̀rì lé tó òfin lé lé. bàbá bàbá rẹ bàbá rẹ kó sàkó bá ìrìnsà pé ń gbọ́ ọ̀rọ̀ tó ní bàbá rẹ sọ nílẹ̀ ń gbọ́ ọjọ́ abáyé mi nínú wọlé àkókò òbí ká gbọ́ mẹ́lẹ́ yẹn ní sọ̀tún ká dọ̀ bàbá tó jẹ́ bẹ́ẹ̀ eri ni jakota afeni le ni kere ke ke ni e padi je ti eta ni sun sabato bolo go ma do ni bi ma be nu re je ko ti won so le odo won wọ́n tún kó lẹ́nu bí wọ́n ní wọ́n bá yà ayé sọ ayélujára ọ̀fẹ́ parẹ́ ẹni. ìrọ̀lì ọjà ni ó bí o. ayọ̀ lónìí ni òní káàdì tó ń ṣe wàhálà. <laughs> lónìí kí ni òní ni òní ni kí ni ẹ bá a sọpọ́ọ̀tì bàbá. ẹ sọpọ́ọ̀tì bàbá. ẹ bó kọ́ lọ́wọ́. mo kọ́ lọ́n bẹ̀ yín. àti pin account number. you are money for baba baba must get his own new. car brand new ọ̀tàyà ọ̀tàyà ṣáṣá. àti pin account number olówó àṣàlẹ̀ yẹn ẹ jẹ́ sọpọ́ọ̀tì bàbá no amount is what no amount is small you don't say right now. èèyàn one thousand ló wà lórí live ní facebook èèyàn five hundred wà lórí live lórí ig táwa one thousand five yẹn bá dá two two thousand fún bàbá that is three million naira pọ̀pọ̀ mọ́ three million tó ti wà nílẹ̀ ẹ mọ̀ pé a ti gbéra tán a ti wà ní three million gbogbo èèyàn ẹ máa bá wa share fídíò yìí ẹ máa share ẹ máa share fídíò yìí ẹ máa share fídíò yìí ẹ bá wa bó kó lọ fà ẹ máa share fídíò yìí ẹ máa share àmì ẹ máa share fídíò yìí ẹ máa share ẹ support bàbá. ladies and gentlemen this program is what we call celebrating the legend àti ṣe láti celebrate bàbá èmi àti ìlàjọ celebrate bàbá lálùdé èmi àti ìlàjọ celebrate bàbá alákùnrin òòṣà lẹ́yìn ìgbà kan gba mọ́tò wọn tó ẹni tó gba two million gba two million láti lọ parí ilé ẹ tó gba one point seven gba one point seven ṣùgbọ́n lọ́wọ́ yìí bàbá ló kàn bàbá àbújàmọ́ra ló kàn á lè ti three million forty seven thousand fún bàbá lọ́wọ́ yìí three million forty seven thousand ló wà nílẹ̀ two million plus ló wà nílẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run àjọ gbè gbogbo àbújá ọlọ́run àwàbá aláṣẹ àtọ́gbìgbàrí bmu àwọn tí wọ́n ń ṣe real estate àti gbogbo ẹ̀ lọ́wọ́ kan tí ò balẹ̀ láti àbújá bàbá ní kaná mo fẹ́ fún àbá one million ó dẹ̀ ní three million three million forty seven thousand one million yẹn ti wọlé o á ti wà ní three million forty seven thousand ladies and gentlemen if you are watching this video please share share share continue sharing ẹ máa bá wa share ẹ máa bá wa tàbá ọlọ́run wà ẹ síbi ẹ máa bá our life pẹ̀lú bàbá Abija Abija wọ abiyẹ kò bí ìṣègì òrèrè bàbá bàbá ẹ ẹ gbàwọn èèyàn débẹ̀ ẹ bó báwọn èèyàn ẹ gbàwọn èèyàn tàbá yẹ fún ọlọ́pọ̀ jẹ láre àmì ọwọ́ yóò lè kọ́. ẹ já lọ. ẹ̀yin olólùfẹ́ mi gbogbo wa ẹni tó fẹ́ sí náà tí ò tí ì gẹ́ẹ̀tì wa tàbí tí ò tí ì rí wa ní ọwọ́ sí náà ọlọ́run ò fi ṣe délé eh, òbí náà ti máa rí náà. nígbónú kó bá balẹ̀ dandan ní kó dojú bá kálà kó bá balẹ̀ àjẹjọ bí kékeré bá balẹ̀ àjẹjọ akọ ní oṣù ọ̀yọ́ ní yọkọ́ wà rà lù ọmọ sẹ́ olùgbàyà nígbà ìgbàyà ní lọ́wọ́ tó sótà jẹ́ gbogbo ara làbí gbígbàyà lọ́wọ́ òrìṣà bó pa pé gbogbo ọpá ti yè ti yè o Elédùmarè ò ní dá ẹ láàmú ẹ ní sípò jáde ẹ ní búrú ìbùrùkà ìbọn tó tó yà yóò ní fẹ́ gbà fún ilé oúnjẹ o gbogbo ẹ̀yin tẹ́ wà ń dalẹ̀ gbogbo onílẹ̀ ẹ̀kẹ́ ń tẹ́wọ̀ wálé ẹ̀ gọ́dẹ̀ ní gbogbo Àbújá. wọ́n nígbà tá a sí olóore tó dùn bá lọ́rọ̀ rẹ̀ ìdàgbé ọlọ́gbà kẹ́lú ẹ̀mí lọ ni bàbá wa bọ́ọ̀dé ọlọ́run wà ní ìlú Àbújá kò dúpọ̀ lọ́wọ́ ní o iná ò ní táwọn orí o ẹ wà ní wá owó tí ọmọ aráyè ò ní sọ nílẹ̀ yìí àná. ẹ mọ bá wa ṣíà ẹ. ayé ò ní nàbàrẹ̀ ẹ súnmọ́ bàbá dáadáa wọ́n làwọn ò bàbá dáadáa ẹ súnmọ́ wọn ẹ̀dá. lọ́ọ̀dẹ ọlọ́run wà mo dúpẹ́ lọ́wọ́ ó ti lọ gan-an. a ti wà ní three million a ti wà ní three million a ti wà ní three million forty seven thousand fún bàbá àbíjà wọn àbí ẹkùn three million forty seven thousand ẹ má bá wa share fídíò yẹn má bá wa share we gats hear him well. a ti wà live pẹ̀lú bàbá àbíjà lónìí ọ̀rọ̀ ètò tá à ń bá bọ̀ tó jẹ́ celebrating the legend náà la wáyé ladies and gentlemen so far so good a ti raise two million plus fún bàbá so far so good a ti raise two million plus fún bàbá àbíjàwòrán bí ẹkùn ṣùgbọ́n two million ò rọ́kọ gbogbo àná làmọye tí wọ́n ń ta ọkọ̀ ní ìsìn bàbá ò tí ì gba mọ́tò wọ́n ń parọ́ ni o bàbá ò tí ì gba mọ́tò kankan o bàbá ò tí ì gba mọ́tò kankan o wọ́n ń parọ́ ni o àwọn blọ́gà yẹn ló ń ṣiṣẹ́ kíṣẹ́ o bàbá o ẹ bá ẹ jẹ́ kí àwọn èèyàn gbọ́ lẹ́nu bàbá abẹ́ kí wọn kí àwọn tó ti ń support wa láti ìjọ yẹn kí wọn. ó mo kí gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi tí ẹ ti bá mi ṣe bọ̀ látẹ̀yìn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá ọwọ́ tẹ́ ẹ ti gbàpò tẹ́ ẹ fi náwó sí mi ọwọ́ náà ò ní kásàlẹ̀ àpò lágbára ọlọ́run ẹ wà ní wá owó tí o láṣẹ Elédùmarè ọ̀rọ̀ ẹni náà ò ní dàrú lágbára ọlọ́run ẹ ní báwọn bu ìbò tẹ́ fún ẹjọ́ ọmọ ara yóò ní fẹ́ fún ilé oúnjẹ òréré lòun mẹ́nu agbé ọ̀rẹ́ rẹ̀ lòun mẹ́nu àlèkùn lọ́sẹ̀ fáfọ́ọ̀mù mi là ń tí baba lóun fẹ́ gbé láti mú wọn níyàwó wọ́n ní láti wọ́ ìgbélé ọkọ onítọ́ba ṣe bí ìṣe tọ̀rún ní ìlànà ó lójú oró nítorí ní oṣù bàtà ní ìṣe tọdọ abíwé kúnú adìẹ pẹ̀lú adìẹ ni wọ́n jọ ń lọ owó gbé lọ́wọ́ yín yóò gbé ẹ̀dẹ̀ yín owó ọ̀sẹ̀ rú fún yín torí bàbá ní kówó jẹ́ ọ̀rẹ́ fún yín bọ́bá ti wu ọ̀rẹ́ yọba ní ṣeré díẹ̀ bọ́ọ̀bá wù ní ọ̀kẹ́ ń bẹ̀ ní ọmọ lọ àmọ́ tó bá di ẹrú fún yín yóò máa dìwúlò fún yín ní gbogbo ìgbà ni owó ọmọ bá yín gbé ní gbogbo ìgbà ayíde kò ń ṣòkòtò kọ́ mọ́ sẹ́kù bí kan o owó ọmọ àlàáfíà ìkúbálé ọ̀rọ̀ yọmọ sẹ́kù sọ́wọ́ yín eégún bá lóṣù tó bá bẹ̀rẹ̀ aṣọ rẹ̀ wọ́lẹ̀ mi owó owó owó wọ̀ ọ́ lápò yín o lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀ ní fọwọ́ gún ẹ̀ ní fẹsẹ̀ gún ẹ̀ ní fẹsẹ̀ lẹ́kẹ̀ẹ́ fẹnu kọ ìdìbò nígbàrí ọwọ́ yín dànù ayé ò ní dọ́gba fún yín lóúnjẹ o ìyá mi infinity lamẹ́ríkà ìyá wa eleganza lamẹ́ríkà ìyá wa awáyé wa sí rere lamẹ́ríkà gbogbo yín ẹ kiri ọjà délé o gbégbé kì í gbé sóko wá nǹkan jẹ ilé lẹ́gbọ̀n yìí bọ̀ sí ọmọ mi òdì kì í kú sẹ́yìn òdì yìí olórí ọmọ ìjẹ̀bú ìrìn wáyé tí o ọwọ́ ayé ò ní tẹ̀yìn o ẹ̀ẹ́nì dààmú ọmọ aráyé ò ní fẹ́ gbà fún ilé oúnjẹ o tó ibi tó dé yìí ọlá àti inú ò ní takú síbẹ̀ ẹ dákun sí o. ladies and gentlemen we are live with baba Peter our live pẹ̀lú baba Peter ní ìrọ̀lẹ́ yìí so far so good at raise two million plus fún Baba. two million plus láti raise fún Baba we still want to do more we still want to do more we still want to do more ẹ support baba bija let's support baba bija let's support baba bija let's actualize his dream of owning a car ẹ support baba mo kí baba ibà mi kí ọlọ́run wà god day ní gbogbo àbújá ọlọ́run wà god day ní gbogbo àbújá international god day bàbá mi náà bàbá ẹ mọ wọn ọlọ́run wà ah. god day bàbá mi ni bàbá gangan lè ní ẹ gbé mọ́tò fún yín dáadáa àá ah, ah. ọlọ́run wà ní gbogbo àbújá ọlọ́run wà ní gbogbo àbújá bọ́dé bàbá mi usman muitin ọlọ́run wà gọ́dé gbogbo àbújá international bàbá bàbá wà lára àwọn sponsor tèmi bàbá wà lára àwọn tí mo sọ pé kí n nìṣó àwọn wà lẹ́yìn mi bàbá wà lórí live video yìí báyìí mú yín báyìí sọ̀rọ̀ ọdọwọ yìí o. gọ́dẹ ní gbogbo àbújá bàbá gangan lè ní ọdọ àkàmọ́ mọ́tò lè fẹ́ rà fún bàbá àbíjà bí irú mọ́tò wo èló ní mọ́tò five million ẹlẹ́tì ní two million ọdọ àtìrí million. tó kù ẹ sẹ́ndì account number. ìjà ṣe. ẹ ní ìráre o. ọlọ́run wà gọ́dẹ ọlọ́run wà bàbá. ọlọ́run wà gọ́dẹ ní gbogbo àbújá. bàbá ọlọ́run wà gọ́dẹ ẹ jẹ́ ká lọ. ẹ ní sìkò ní sílẹ̀ tẹ́ o ọmọ aráyé ò ní fẹ́ gbá fún ilé oúnjẹ. lẹ́ni ten thousand ti wọlé ẹ máa bá mi ṣí ten thousand ti wọlé lẹ́ni ẹ máa bá mi ṣí. bàbá wa ọlọ́run àgọ́dẹ ẹ̀ẹ́rì bá ti ṣe ẹ̀rọ náà gbégbà. àmín. lágbára lọ́wọ́ Elédùmarè ọwọ́ ayé ò ní tẹ̀yìn. àmín. ẹ ní búrúburú ká ìbọn ìdómùkúmùkú pàápàá rẹni tí ń ṣe ká ikú ká ikú gírígírí lẹ́sẹ̀ bọ́ọ̀jẹ̀ nílẹ̀ ẹ̀jẹ̀ káàrẹ̀. àmín. yóò rí bẹ́ẹ̀ yọ ẹ gbó dáadáa bó ní gbogbo ti gbó ẹ gbó dáadáa bó ní gbogbo ti gbó ẹ gbó bí olú àwọn àgbàgbà kan àgbà kan tí wọn gbó dáadáa tí wọn fọ ọmọ owó sóńdè ọrùn ọmọ owó jẹjẹ ọkọ kínní ọkìnrin jẹ tí òkú rẹ sí àgbo ewu nítọrẹ àdàgbà homu nítòsí bàbá wọn lọwà àtàyè gàgàrà sága mẹ́ta nítọpẹ jẹjẹ lọkọ gbó rẹ gbó jẹjẹ jẹjẹ ládàgbò rẹ gbó jẹjẹ ìran afọyín ò ní wọ láì gbótútù tí gbèbá pẹ́ láyé irákòrò dàgbà lórílẹ̀ ni bàbá wa gọ́dẹ ọlọ́run wà ní gbogbo àbújá hmm ọlọ́wà ẹ̀ẹ́nì ráre ẹ̀ẹ́nì dààmú ẹ wà lówó sílé ayé gidi sí i èyí tẹ̀ tí ní òní bàjẹ́ ẹ wà tó rí ọ̀nà tààrà gbígbà ẹ máa bá wa ṣáà omi mẹ́rẹ̀ẹ́rìndínlógún tí ń bẹ lára tàgírì bàbá wa gọ́dẹ ọlọ́run wà ìrì ajé ní fi ṣe ẹ̀ẹ́nì fóṣìlúgba wàá gbà lọ́mọ aráyé padà àwọn tó nílé ayé ó tó pé ìwà àgbáyé. ọlọ́run wà sọ pé àwọn òfin yìí ní one million naira. ah, ah. God day ọlọ́run wà God day. ọlọ́run wà inú mi dùn. Ah, bàbá aláwọ̀ fún yín ní one million naira ẹni láre ẹ ṣé bàbá ẹni dààmú asọ̀rọ̀ ṣẹ́ lọ́lọ́run wà asọ̀rọ̀ ṣẹ́ ni. torí bí gbóngbó bá balẹ̀ dandan ni kó dojú bá kálàmọ̀ kó bá balẹ̀ àjẹ́ dòbí kéderé bá àjẹ́ fún akọ́ni òṣùmàrè òní ìyọkọ́ wàrà òdò ọmọ sẹ́ olúgbàyà lóní ọgbà ya tiẹ̀ lọ́wọ́ tó tó tàṣà lónìí ọlọ́run wà gbogbo ara la fífi gbà lówó ìsà bọ́pá bá pe jò apá toró toró bẹ́bí ti bá pe kó apá ti yè ti bọ́rú bá jábọ́bìnrin lọ́wọ́ iye rẹ̀ ra ni sàlò sàlò wọ́n ti ń bọ̀ wá mú ẹ sàlò wọ́n ti ń bọ̀ wá mú ẹ. ojú àṣà yìí rí bí wa gbọ́dọ̀ ọlọ́run wa ojú àwòdì kì í lọ́ràn ọ̀nà burúkú kan kì í bákún lé ẹ ní kájú kú àmín ẹ ní kájú kú àmín ẹ máa rí bá ti ṣe ni àmín ẹ máa rọ́nà gbégbá àmín bàbá wa gbọ́dọ̀ ọlọ́run wa inú mi dòdòdòdò mi mọ kí ni kí n tó bí ẹ ní láre àmín lórí bẹ́ẹ̀ yọ sẹ́ bẹ́ẹ̀. wọ́n ní kí n send account number yẹn lẹ́yìn eh, programu ọlọ́run wa gbọ́dọ̀ ọlọ́run wà lọ́ọ́ bàbá ní bàbá àwọn bàbá tèmi nìyẹn. bàbá wa dáadáa ah. ó ti di bàbá tèmi náà ah, ó ti di bàbá tèmi náà. ọlọ́run wà God dé gbogbo Àbújá thank you so much thank you for always supporting me thank you for always supporting us. ọlọ́run wà God dé gbogbo Àbújá bàbá ní ká fún bàbá ní one million ọlọ́run wà fún one million. kódà ẹ̀yin èèyàn wa a ti tì í lọ o ó ti ń sún lọ o sún sún sún sún sún sún sún sún láyé gbà ẹ ká support baba. àfẹ́ ra mọ́tò fún bàbá àfẹ́ support baba àbìjà. ìyá rẹ̀ ní gánsà ẹ bá gbàgbé gánsà àkílẹ̀ o màmá gbogbo tẹ́ ti ṣe fún ẹgbẹ́ tí mo dúpẹ́ bá ń kí gbogbo àwọn ọ̀rẹ́ ní pátákó rongodo látòkèdè lẹ́gbọ̀n ẹ máa bá wa ṣá rẹ ẹ máa bá wa ṣá rẹ. lórúkọ jésù ẹ ní dààmú. ẹ máa bá wa ṣá rẹ. lágbára ẹ̀jẹ̀ jésù ìyá mi ẹlígánsà ẹ ní dààmú. ẹ máa bá wa ṣá rẹ. àti àǹtí lucy náà gbogbo yín ẹ ní láre ẹ ní kúrìkúrì kẹ́ ẹ máa jójó yà. ní orúkọ jésù tẹ́ǹsì tẹ́ǹké sí tẹ́ǹké pé ẹ ní sìnkú jájẹ. agbára ọ̀tá ò ní ká yín o ẹ ní láre o gbogbo yín kó lamẹ́ríkà ẹ ní kúsájò o gbégbé ìgbésókò wá nǹkan jẹ ilélẹ́bọ̀ yìí bọ́ọ̀sì ọmọ ní òdìkì kú sẹ́yìn òdì lórúkọ Jésù ẹ̀ ìgbésàdò mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé ẹ kú àtìlẹ́yìn mi o ẹ ṣé gan-an tamọ́ bàbá òòrè kájú kú sẹ́ láṣẹ Elédùmarè òòrè fi tèmi ṣàṣì mọ́ lágbára lọ́wọ́ Elédùmarè ọ̀nà ọmọ sí fún ọ ni ọ̀nà ọmọ là fún ọ àmì ò torí kò yé mi mi ò mọ bá a ṣe máa wí láti òdìkọ́ lódì jẹ tàlá àbí nǹkan láti kò sí kinní yìí mo kọ́kọ́ lo ọdún mélòó bíi ká tó lọ ká tó padà lé ọdún márùn-ún ni mo lò bíi àmọ́ ní fowó òtẹ́ẹ̀lì tí mò ń sùn lẹ̀ ọlọ́run ọ̀run gbọ́ bí mo ṣe ń bá ẹ̀ sọ kódà lẹ́nu ìgbà mo délẹ̀ mo tún ti bá kàmọ́ ti sẹ́ tó sì káwó mi lé mi lọ́wọ́ báyìí wà láì tàlẹ́ sọ́ọ́ mi láì láti wà mo ti bá ṣiṣẹ́ ó sì káwó mi lé mi lọ́wọ́ báyìí ọlọ́run ọba ń bọ̀ ọlọ́run ó tún ṣèjú báyìí fún àwọn lágbára ọlọ́run irú tá a sọ ní sí táwọn náà bá ní tèmi lè gbé fún yín. bẹ́ẹ̀ kódà ẹni ó gbé tẹ́lì <laughs> bàbá bàbá káyọ̀ ọjọ́ márùn fún yín. <laughs> abijawara bí we are live with abijawara bí let's support baba let's support baba.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 ibi ni kò máa wò Drive TV thank you kí Drive TV, driving you round the world.